نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا من يهدئ الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدقكم اللهم الله سبحانه وتعالى أترى صلاة ونبوى محمد صلى الله عليه وسلم ìpè ọlọ́run ọlọ́run tí mo bẹ pẹ̀lú àwọn sọ́hábọ̀ ń ṣí ọlọ́run àwọn aráalé ń ṣí ọlọ́run ọba kó máa bẹ pẹ̀lẹ́ ní kọ̀ọ̀kan wa lọ́kùnrin wa àti lóbìnrin ọlọ́ọ̀jẹ́ kan ṣoṣo ọlọ́wọ́n bá Allah. ní tẹ̀síwájú lórí àgbéyẹ̀wò síra àlùbọ̀dì níbi tí a ti ń kọ́ ẹ̀kọ́ tí a ti ń ran ara wa létí nínú tí a mọ̀ àti tí a ti mọ̀ léyìí tó ní ṣe pẹ̀lú ìtí ẹ pè ní alẹ́mẹ́lẹ́yà òun náà ní àwọn ìjọsìn tí a máa ṣe ní ẹsẹ̀ tí ó lọ ìdánilẹ́kọ̀ọ́ tí a mú wá òun náà ní fàkọ̀ ọ̀rọ̀ tó lè kọ́lá ẹ̀ ọ̀nà àgbà tí àgbọ̀ngbà mọ́ra fún ìrún lẹ́yìn tí a bẹ̀rẹ̀ àlàyé lórí tí wọ́n pè ní alùwòdò àlùwàlá ṣíṣe. Ní tẹ̀síwájú, àfààní ìṣòro tó ṣe ṣàté àwọn amájẹ̀mú tí ó sọ àlùwàlá tí yẹn ṣe tí ó sọ di tí ó lálàáfíà tí ó sọ di ìjọsìn tó jókòó tọ́lọ́wọ́n bá tí ó tẹ̀wọ́ gbà lọ́wọ́ ẹni. Ọlọ́run náà ni àwọn máa kà wa tí a bá pè nǹkan ní shurut òun làwọn tún sí májẹ̀mú àmọ́ ní ẹ̀kọ́ usulu fiqh ìdí wọ́n pè ní shurut òun ni kankan tó dá sí pé ó pọn dandan ká ṣe é ká tó bẹ̀rẹ̀ ìjọsìn kan lókè ìdásí pé kì í ṣe gbogbo àtà ṣe é òun náà ni ìjọ tó pọn dandan lẹ́ni lórí láti lè ṣe ìtumọ̀ ṣáàtú lèyí ìyẹn lórí tó pọn dandan fún wa ká ṣe ká fi tìtì ẹ̀ kalẹ̀ ká tó bẹ̀rẹ̀ ìjọsìn kan tó túmọ̀ sí pé bá tìtì ẹ̀ kan náà kalẹ̀ a lè bẹ̀rẹ̀ ìjọsìn sọ ṣé gbogbo ọ̀tá bá ti wá pèsè ẹ̀rẹ̀ kalẹ̀ náà láà ṣèjọsìn gbogbo ìgbà náà kọ́ nítorí wọ́n ń pè ní ṣáròtò ìwé so kò sí ìjẹsìn kan nínú ìjẹsìn tá a fi sin ọlọ́run tí ò ní ṣòro bá a ṣe ní fífi àlòògbò bẹ́ẹ̀ la ní ṣòro tó àfọ̀nà bẹ́ẹ̀ la ní tìrun bẹ́ẹ̀ la ní fífi ààwẹ̀ bẹ́ẹ̀ la ní fífi hajj èwo lè fẹ́ sọ nínú ìjọsìn tọ́lọ́mọba Allah subhanahu wa ta'ala tí ò ṣe ní àlàyé fún wa nínú ẹ̀sìn rẹ̀ yálà nínú alukur'an alkarim àbí ìfiránṣẹ́ sí anabi sallallahu alayhi wa sallam láti fi mọ̀ wá. ló jẹ́ sí pé iná jẹ́ ọ̀ràn yẹn fún gbogbo mùsùlùmí gbogbo tá a bá fẹ́ dáwọ́lé nínú ìjọsìn ó pọn dandan fún wa ká máa mẹ́jẹ̀mú tó ń bẹ lórí ìjọsìn yẹn oní òṣèlú tí a tẹ̀wọ́ gbà lè ń tọ́lọ́run gbà lọ́wọ́ wa ṣòro tó ṣe ṣàtìlẹ́ nínú àwọn májẹ̀mú tí máa jẹ́ kí àlùwà láti yẹn bá ṣe ikú lálàáfíà alálàáfíà lè pé tó bá pè èrò lábẹ́rẹ́ fi kí ó lọ àbá ti ka kùránì ni ó lọ àdúrà lábẹ́ fi ṣe ni ó lọ kódà bẹ́ẹ̀ pé yẹn náà ṣe fún ṣàlùwàlá kó wà lálùwàlá lásán láì mọ́ fi jẹ́kù ó lọ ṣùgbọ́n tí yẹn ti mú kan nínú àwọn ọmọdé ẹ̀mú a lè fi kínu kóòtù àìsí ẹsẹ pé yẹn ṣàlùwàlá irú àlùwàlá bẹ́ẹ̀ ni wọ́n ròyìn pé bá pílú bá pílú bá pílú àlùwàlá bẹ́ẹ̀ kò lálàáfíà ẹjọ́ ti lè àwọn wọ̀n ní tẹ́wọ́ gbà. tó àkọ́kọ́ nínú ìjọsìn tàbí nínú mọ́jẹ̀mú tá a máa ń ṣe ká tó ṣàlùwàlá òun ni tí a pè ní àníyẹ̀tù àníyẹ̀tù tí tá a máa ń pè ní àníyàn gbólóhùn àníyàn èdè lárúbáwá ni kì í ṣe èdè yorùbá àwa yorùbá afetíkọ òun la fi ń pè ní àníyàn èdè lárúbáwá ni nípìnlẹ̀ lára àwọn ìtẹ̀síwájú tó wáyé lórí bílábí ìsìláàmù ṣe kọntibútì dáadáa sínú ìsìláàmù àti sínú ilẹ̀ yorùbá òun nìyẹn bí islam ti kọtùkú délé yorùbá òun yẹn àwọn èdè kan bẹ tá à ń sọ nínú yorùbá wa tí èdè èdè yorùbá èdè islam ni ẹgbẹ̀rún náà ló ń sọ mùsùlùmí sọ kìrìtẹ́nì sọ kódà abọ́dúbọ̀pẹ̀ náà ń sọ wọ́n rò bẹ́ẹ̀ yorùbá ni níbi yorùbá àníyàn kí làníyàn ló ń tó bẹ́ẹ̀ sí yẹn kí ni àníyàn àníyàn àníyàn àníyàn tá a máa ń èdè lásán wà jù àní ìyẹtù òun là máa ń pè ó wá láti ibi náà wá yẹnu bí níjẹtun ìjẹtun ìtí àti mi àní ìyẹtù òun ni ìní ìmọ̀ lórí níta fẹ́ ṣe tó jẹ́ pé ìmọ̀ yẹn láàfin ṣe níta fẹ́ ṣe nígbàgbé láti yẹn ká nímọ̀ pé kan báyìí ni mo fẹ́ ṣe. tọ́ àníyàn ìmọ̀ yẹn nìyí òun láti wá ṣe ń tá a fẹ́ ṣe ìdánwò láníyàn. àníyàn orí ọkàn ni máa ń gbé gbogbo àwọn àfa àwọn onífẹ̀ẹ́ kò ní pé àníyàn tó máa hàlù ha àlùfáàlù orí ọkàn òun làníyàn máa ń gbé ẹnu àwọn onímọ̀ kò lórí ẹ̀. èdè tí máa ń fẹnu sọ èdè tá máa ń fẹnu sọ àìfẹnu sọ bí ẹ bá ti lè fẹnu sọ eléyìí ṣe àníyàn mọ orí ọkàn ni olùlàníyàn wa máa ń bẹ torí ìdí eléyìí lẹ́ẹ̀sì ní rí fanabi sallallahu alaihi wa sallam fanabi yìí ti ẹnu ó fi sàníyàn ànábì ìfẹnu sàníyàn sallallahu alaihi wa sallam dánábì máa ń ṣe ọkàn náà ní wàlẹ́kùn sara orí ọkàn òun làníyàn máa ń gbé báníyàn bá dáa níta fẹ́ ṣe tó dáa yóò dáa báníyàn ò bá dáa níta fẹ́ ṣe tó dáa kò ní dáa àti káníyàn kó dáa òun ni ó jẹ́ níta fẹ́ ṣe tó dáa náà kó lè bàa lè dáa. Ànábì wa Muhammad sallallahu alayhi wa ó ní innamal a'malu binniyat ó ní ẹ̀rí gbogbo iṣẹ́ pátá òṣìṣẹ́ kan tí yóò dáwọ́lé èyí ó mọ ní àníyàn tí yóò ní síwájú kó tó ṣiṣẹ́ òun yẹn ni pé a ní èròǹgbà àdìsọ́kàn lórí iṣẹ́ òun ká tó ṣe é kìí ṣe ọ̀rọ̀ ọjọ́ sí nìkan gbogbo tá a bá fẹ́ ṣe nù nǹkan kan máa ń gbáwájú lọ́dọ̀ gbogbo nílàákàyè ẹni tí ò nílàákàyè abẹ́lẹ́ ọ̀fọ́nà ọmọ gbà láàkàyè lọ́wọ́ wa bí wèrè àbáwọn ọmọ kéékèèké àwọn eléyìí nìtọ gbogbo táwọn bá fẹ́ ṣe àwọn kan máa ń ṣe ni ní kankan kì í gbáwájú. lórí ẹlẹ́sìn máa rí wọn kí wọ́n ti ara wọn bọ ní ewu kí wọ́n ti mọ̀ pé wu ni. ìgbẹ́ni bá nílàákàyè tó pé lẹ́dàá òun kan òun yóò mọ̀ pé àníyàn máa ń síwájú iṣẹ́ so àníyàn kìí ṣe aláàmọ̀rí ahán tá a mọ̀ sẹ́nu sọ orí ọkàn òun ni máa ń gbé. ولا يشرع التلفظ بها لعدم ثبوته عن النبي صلى الله عليه وسلم òṣìṣọ́ nínú ẹ̀sìn ká máa wá fẹnu sọ àníyàn sáájẹ́ gbẹdẹ́ bá ti máa rí lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí tí nǹkan ò yé wọ́n láwọn dà níyàn run wọ́n láwọn dà níyàn àwẹ̀ àwọn dà níyàn àlùwàlá tó dà ẹni bí yóò sọ pé wọ́n bá fẹ́ pèrò òun ti dà níyàn nà wẹ́ńtù á ní òhádínà lẹ́tọ̀ láti ṣubú ìhìndì láì tààlà mo dà níyàn láti pèrò àṣùbà àfọlọ́run jama gbogbo eléyìí kì í ṣe kan tó lálàáfíà bó ṣe wúlò fún mọ. ó bẹ́ẹ̀ lè ìsìlámù lẹ̀ olómìnir ní ikú mọ́jọ òwúlẹ̀ kí ni mọ́ nígbà tí ó máa ní àlùmọ̀lá tí ó máa níyàn irun uh, tí ó máa níyàn uh, jẹ́nẹ́bà tí ó máa níyàn uh, gbá tí ó máa níyàn àwo bẹ́ẹ̀ sì ni àníyàn yẹn nìyí òun ni ká mọ ń tá a fẹ́ ṣe ẹ dákun sí nǹkan bẹ tá a mọ ń ṣe tá a mọ̀ fà fẹ́ ṣe kò sí sí nǹkan bẹ tí a mọ̀ a mọ̀ àwọn ń ṣe rárá àti mọ́ mọ́ ń tá a fẹ́ ṣe kákó dáwọ́ lé nọ́ọ̀sì lánìyàn rò bẹ́ẹ̀ tábà tí ò tán ọlọ́kùn tẹ́wọ́ gbàjọ́ sí wọn lọ́wọ́ wa tá a tí ò sáyé níbo là ń lọ oníkálùkù mọ̀ bí tó ń lọ ẹ̀dọ́ mọ̀ pé tó bá fi lè sínú sáyì kan sọ òun fẹ́ jọ́jà àmùkòkò ó mọ̀ àníyàn náà tó bá ti nímọ̀ nípa tó o fẹ́ ṣe kó o tó ṣe àníyàn tó bóòlù yóò ṣe ẹni tó fẹ́ lọlé àìsàn wa délé náà wọlọ àdúrà wọlọ mo dàníyàn mo ti lọlé ara àìsàn àníyàn gba fẹ́ lọlé àníyàn ti ń bẹ lórí ọkàn wa pé à ń lọlé kí ẹ wá dìde dúró lẹ́yìn tó bá ti ṣàtẹ̀kọ́ abẹ́sẹ̀ lọ́dọ́ mọ́tíláṣí wa nà wẹ́ẹ̀kù àná àhúdà ìlà bẹ́ńtì ìlà ìtà alámọ́dà ní láti padà sílẹ̀ yìí lórí ọlọ́run ilé olóòrùn bá máa lọ àìmọ̀ sọ àníyàn lẹ́nu orí ọkàn ọ̀làníyàn máa gbé àìtẹ̀nu sọ gbogbo ìnáwó ẹ̀sùn táwọn yẹn máa wé ni ẹmọ́jà sanra wa jàmá mùsùlùmí eléyìí ò lálàáfíà nínú ìsìláàmù wa bẹ́ẹ̀ ni ò lálàáfíà kódà ọlọ́run ọba kì í wò ó kápọ́lọ́ máa ń wò ó ni ọ̀pọ̀lọpọ̀ tá a bá ṣe nínú ìjọsìn ọlọ́run ò ní tẹ́wọ́ gbà á àwọn ọlọ́run kì í wò ọkàn wa lọ́lọ́run mọ́ wò kì í ṣe nà wáyé títà ń sọ lẹ́nu ilé ìdọ̀gá ti pé bíyàn bá ní lọ́kàn wípé ìmáàmù ni bíyàn tó sọ nà wáyé tù nísìn ìmáàmù ni ó nà wáyé tù an usalliya salatal isha imaman lillahi ta'ala mo dàníyàn mo fẹ́ kírun ìṣáyè fún àwọn jàmá gẹ́gẹ́ bí ìmáàmù wọn ẹ máa wò ó ok àwọn jàmọ́ àwọn ò ní náwó ètù àwọn dàníyàn a ní òtọ́lù lè yẹ sọ́lá tàlẹ̀ ìṣá báwọn ó kírun ìṣá yìí mọ̀kútẹ́ ìyá àdúgbò náà bí màmú làwọn ò fi kọ́tẹ àwọn ẹgbẹ́ màmú o ọmọlẹ́yìn màmú làwa nílá ìtàhálà bí wọ́n ti máa ń wí náà nù náà àwọn abárùn lọ lẹ́yìn lákàlà kọ̀ọ̀kọ́ ìmọ̀mù bá tó ìmọ̀mù bá jáde. ẹ̀rọ̀pẹ́ nìkan bọ̀ bẹ́ẹ̀ ẹ̀ńdó bọ́ bẹ̀ yẹn nígbà èrò tó sọ náà wẹ́ẹ̀sì mi kò ní fi máa àbí ẹ̀dẹ́ nìkan bọ́ bẹ́ẹ̀ tẹ́ni ẹjọ́ sọ náà wẹ́ẹ̀sì rẹ̀ ni nígbà tí ó bẹ̀rẹ̀ ẹ̀rùn náà wẹ́ẹ̀sì tó ń sọ ó ti náà pé òun jẹ́ ọmọlẹ́yìn ẹ̀jẹ̀ ká jìnnà sí àwọn nǹkan báwọn a ti ń sọ àníyàn lẹ́nu orí ọkàn làníyàn máa ń dé nígbà tí ń pè ní àníyàn òun náà ní alẹ́ ìmú ìdílé amẹ́lì ká mọ ń tá a fẹ́ ṣe tó bá ti mọ tó fẹ́ ṣe àníyàn ti wà àníyàn ká mọ ń tá a fẹ́ ṣe náà pẹ̀lú bẹ́ẹ̀ ni ìsọfúnyàwó ẹ̀kọ́ bá ẹgbẹ́ oúnjẹ àjà ẹ̀bàǹgbò sílẹ̀ sí aláìsí àti ìjọdọ̀ ẹ̀bàǹgbò ẹ̀bàǹgbò ẹ̀dá ẹ̀dá ọ̀gbẹ̀dẹ̀ kíbi ńkọ́ ẹlòmísí wa omi ńkọ́ ọ̀gbọ̀mẹ̀dẹ̀ ẹ̀dá kùn sílẹ̀ ní ẹ̀bá tọwọ́ bọ̀ tó bẹ̀rẹ̀ sí ní jẹun tó fi sí ní jẹun táàmù abéèrè pé ẹ̀dá ní ẹ̀kẹ́ tó jẹun ó ti mọ tó mẹ́jẹ tọ̀ wọ́n á mú sí dédé ẹgbẹ̀ wá ní lẹ́wọ́ ètù wọ́n lọ́mọ ń tà níyàn àná ákúlà rúzà ẹgbẹ́ gbúgbà sí nǹkan ti làákàyè yẹn òun náà nìyẹn tó yẹn ni kò lálàáfíà bó ṣe wọlé fún mi tó ń jẹ́ bá ti déwájú rẹ̀ yẹn máa ń jẹ́ náà ni yẹn máa ń jẹ́ tó àlè ìlmú bẹ̀lẹ̀ amálì ká mímọ̀ nípa iṣẹ́ tá a fẹ́ ṣe tí wọ́n pè ní àníyàn nìyẹn kí ebi tí yẹn máa fi ẹnu sọ tó ìgbélé yìí ẹ̀já gbé jùlẹ̀ àníyàn àníyàn lùwàlá ọmọdé ló ń bọ̀ yìí abẹ́rẹ́ ọ̀hún kọ́lọ́kọ́ dẹ́nu oníkálukú wa sí kó bọ́ wáláyé kó bọ́ wáláyé wa àwọn kan kọ́ ọmọdé ọdún mọ́síláṣí wọn wà ní náà wáyé tù mọ́mọ́ ọmọ inú wọn tẹ̀lé mọ́mọ́ náà wáyé tù náà wáyé tù ani àsúmọ̀ ani àsúmọ̀ rọmọdánà rọmọdánà ìtìátà wa ìṣìrí náà yàwó mọ́ ìtàrà náà yàwó mọ́ haúsàlá sí náà yàwó mọ́ ìlàmọ́ amúrí ìlàmọ́ amúrí. مرضا شديدا مرضا شديدا ولم أسافر ولم أسافر سفرا بعيدا سفرا بعيدا لله تعالى وبلي ومن الإسلام فرق لأن النية محلها القلب فرق أن هي تعليمي ọkàn orí ọkàn ni wọ́n gbé orí sọ lẹ́nu lára iṣẹ́ tí ọkàn máa ṣe ọkàn máa ṣiṣẹ́ ọkàn sì máa tí ahọ́n máa ń ṣiṣẹ́ oríkèéríkèé ara wa ni kì í sọ̀rọ̀ nínú ẹ̀sìn oríkèéríkèé ara wa máa ń ṣiṣẹ́ ni a máa ń fi oríkèéríkèé ara a máa ń fi ṣiṣẹ́ àìfi sọ̀rọ̀ àmọ́ ahọ́n a máa fi sọ̀rọ̀ bẹ́ẹ̀ la fi ṣiṣẹ́ bẹ́ẹ̀ náà ni ọkàn a máa fi sọ̀rọ̀ a máa fi ṣiṣẹ́ àwọn ọ̀nà márààrún títí márààrún ni òní tó de tí wọ́n pè ní imáni eléyìí jẹ́ alákọ̀ọ́kọ́ tó túmọ̀ sí pé tó bá ti fẹ́ ṣàlùwàlá máa mọ̀ lẹ́mìí rẹ tó fẹ́ ṣàlùwàlà yóò sì yàtọ̀ sí ẹni tó fẹ́ fọsẹ̀ lásán àbẹ́ni tó fẹ́ ṣara àbẹ́ni tó fẹ́ ṣerú tí wọn náà fẹ́ ṣe yẹn àmóhùn òṣè àlùwàlà yóò fi yàtọ̀ yóò fi yàtọ̀ nígbà tó bá fẹ́ wẹ̀ ìwẹ̀ àmúròde àti ìwẹ̀ tẹ̀sí ìyẹn lè wẹ̀ bákan náà ṣùgbọ́n tí ó sì yàtọ̀ òun náà ni àníyàn àníyàn sinimu púùlù àlèkò jẹ́nẹ́bà ní sọmi fúdì bẹ́ẹ̀ dàpọ̀ lórí ọkàn rẹ lórí àníyàn rẹ pé jẹ́nẹ́bà ló fẹ́ wẹ̀ tó bá ti dá gbòòrò tó kó sínú ẹ̀ tó parẹ́ sínú ẹ̀ tó jáde tó jẹ́nẹ́bà náà nù bó ṣe wẹ̀ ọ̀hún bẹ́ẹ̀ lẹ́nu nínú ṣe wẹ̀ tó bá fẹ́ jáde kí ló wá sí ìyàtọ̀ òun náà ni ìtí à ń pè ní àníyẹ òun là níyẹ eléyìí jẹ́ lákọ̀ọ́kọ́ tó túmọ̀ sí pé ẹni tó ń ṣàlùwàlá ó wá ti fẹ́ parí àbójú bíi pé lẹ́yìn ìgbà tó pa orí tán ah, ó dẹ̀ tí mo ṣàlùwà láwọ̀ ah, jẹ́ máa bá lọ ó lè bá lọ torí kò sí mà lórí tó fẹ́ ṣe ní bẹ̀rẹ̀ tó ti bẹ̀rẹ̀ àlùwàlá ó tún àlùwàlá mi ó tún bẹ̀rẹ̀ pẹ̀lú àmì pẹ̀lú àníyàn ti tiẹ̀ yìí pé pẹ̀lú kó mọ̀ pé ó ti fẹ́ ṣe àlùwàlá bá a ṣe máa ṣe nù. ẹlẹ́ẹ̀kejì àtẹ̀síníyẹ̀sùn òun náà ní ká sọ bisimilá nígbà tó bá fẹ́ ká lè wà náà ìrẹ́ tó ní tẹ́sílíà ká pe orúkọ ọlọ́run ọba sí bẹ́ẹ̀rẹ̀ àlùwàlá wa bisimilá àyẹ̀sọ bisimilá rahman rahim bisimilá òní tó sọ ìrúpadà ju wa muhammad sallallahu alayhi wa sallam alábìrìlá sọláàtà lùmẹ̀lá òdú wàlá wàlá òdú wa lùmẹ̀lá yẹ kúrò sí mọ́ àlè ó ní kò sálùwàlá kò sí irun kò sí àlùwàlá kò sí irun bálùwàlá irun bá ti dáa irun tó kí náà ò lè dáa ìjà àlùwàlá yóò di dídá ọ̀run. wàlà òdúwà wàlà òdúwà ìmọ̀lẹ́mìyẹ́ kò sùn lọ́wọ́ àlẹ́ bẹ́ẹ̀ ni àlùwàlá òdì lè dá àfi ká ṣe ìdìpínlá níbẹ̀rẹ̀ ó jẹ́ ìdásíta àwọn onímọ̀ táwọn ti ṣe nínú àwọn ọ̀ràn yẹn tí èyí ṣe mọ́jẹ̀mú torí ẹ̀ tabati fẹ́ ṣàlùwàlá ọ̀sẹ̀ lè kù là àyíká ẹ̀ mọ̀ nígbà míì tí yàn á dẹ̀ yàn á dàgbé ni ó gbàgbé àti ṣe bìsìlá lọ́wọ́ bẹ̀rẹ̀ ìgbé bá ti rántí ó ṣe bìsìlá ó sì máa bá lọ. ẹlẹ́ẹ̀kẹta alimọ̀wálẹ́ẹ̀tù alimọ̀wálẹ́ẹ̀tù tí yẹn ṣe bẹ́ẹ̀ òun náà ni ká ṣe àlùwàlá ní pẹ̀lú ìgbésẹ̀ kọ̀ọ̀kan bánàbí ṣe tó sọlọ́láhùn aléjúwọ̀sọ́lá ìdáṣẹ́ ni mo wà láti lè ìkan ló kọ́kọ́ ṣe kó fi ṣe ètò tẹ̀lé bẹ́ẹ̀ ni bó bá dẹ̀ fi ń ṣe ètò ẹ̀kọ́ kọ́kọ́ ṣe ni kété náà ló bọ̀ sínú ìkejì ìkẹta ìkẹrin ìkarùn-ún títí tó fi padà lùwàlà àìmọ́ mu dáńkúrekú ètò ẹ̀kọ́ kọ́kọ́ ṣe o ṣe ètò ẹ̀kọ́ ṣe nígbẹ̀yìn òfin sáàrin ètò ẹ̀kọ́ ṣe láàrin òfin sígbẹ̀yìn eléyìí ò bá mu tẹ̀síìbù gbọ́dọ̀ wáyé tá a bá sì fẹ́ ṣe ètò ẹ̀ka sí náà nù bá a bá ṣe ń parí nọmba one ló mọ̀ bọ́ nọmba two bọ́ nọmba three bọ́ nọmba four nígbà ní àlùmọ̀wálátù owó nìyẹn. لحديث خالد بن معدان أن النبي صلى الله عليه وسلم رأى رجلا يصلي وفي ظهر قدمه لمعة قدر درهم لم يصب الماء فأمره النبي صلى الله عليه وسلم أن يعيد الوضوء والصلاة إن شاء الله محمد صلى الله عليه وسلم قولي أراكم يتنجوكم بس السلام أراكم يلي أبي كان ولاتم فلا أتسكينوا أنا يواري لين يجيسيري بيدين تسبي أوين owó ẹyọ bí wọ́n náírà jọ̀hún onírin òní ó wá rí dèdè ibẹ̀ ní gbígbísẹ̀ ẹnìyẹn tí ó mi ò àlùwàlá ò kàn ó sì ṣàlùyàlù ó sì tán àrẹ́bí wa pa aláṣẹ pé ah lè é tún àlùwàlá rẹ ṣe kó o sì tún òrùn rẹ fi torí pé kí wọn bá wò á rí i pé gáàpù ti ó ti pọ̀ ó ṣàlùwàlá tán pé ìkínu pé ìkínu tán ah, ó ti fẹ́ jẹ́ra wọn tó bá yẹ pé kété tó ṣàlùwà látàn gbára òun nìyẹn bá rí pé ah àfà dìbìtì rẹ ẹ wo ni ẹ fọ́tàn ah rẹ pé ẹ ẹ rẹ ti pa orí yín kété tó dìde ìdí àlọ́lá tá a máa sọ fún bẹ́ẹ̀ òun ní òun lè bẹ̀rẹ̀ àlùwàlá mi ìmọ̀ ìdá kòsákèsí tó ṣe náà ní ìlọ́túnṣe ìjọ ṣe bẹ́ẹ̀ abẹ́yẹ́gbẹ́dọ̀ ó ti kírun tán lọ́sọ̀ àwọn àti sáà ní ìmọ̀pá orí eléyìí ló lè yóò tún àlùwàlá yóò tún bẹ̀rẹ̀ ni àwa tún mi kí o ṣe bẹ nínú ẹ̀sìn òun náà nìyẹn lórí ni wọ́n pè ní àlùmọ̀ọ́lá lẹ́yìn náà àfáà ní fara ìdòwò àwọn tó jẹ́ àwọn ọ̀ràn yẹn àlùwàlá fara ìdù jámù fara ìbọ̀ a sọ fún wa pé tí wọ́n ń pè ní ìṣòro òsì ni àwọn nǹkan tá a gbọ́dọ̀ fi sí ẹ̀ka lẹ̀ ká tó bẹ̀rẹ̀ ìjọsìn. ẹ̀rí pàrọ̀ ìlú àwọn tá a máa ń pè ní ọ̀ràn yàn òun làwọn tó tẹ́lẹ̀ pé sọ nínú ṣíṣe ìjọsìn yẹn a gbọ́dọ̀ mọ̀ ṣe wọ́n àwọn nǹkan tá a gbọ́dọ̀ mọ̀ ṣe nígbà tá a bá ń ṣe ìjọsìn lọ́wọ́lọ́wọ́ òun làwọn máa ń pè ní pàrọ̀ ìlú àbíká pè ní àdìkáàdì alákọ̀ọ́kọ́ àti ìkejì nínú àwọn tá a gbọ́dọ̀ máa ṣe máa bá ń ṣe àlùwàlá lọ́wọ́ rọ́pùlù wọ́jì wà nínú àlùmọ̀bọ̀ wọ́n ti ṣà òun náà ni rọ́pùlù àlùbọ̀jì tí a fọ ojú ká fọ ojú tọ́mání ká fọ ojú ó kó sínú ká fomi yọ ẹnu nù ó sì kó sínú ká fi mú torí pé àlùwájú hù ìdíwọ́n pè wájú yìí orí dèédé in tó hàn ní iwájú ẹni tó kó sínú ọ̀pọ̀n iwájú ó kó sínú páríkẹ́ méjèèjì ó kó sínú ìjàgbọ̀n ó kó sínú ẹnu àti mú èyí wọ́n pè ní alùwájú ìwájú torí ẹ̀ ṣé tọwọ́jáhàtú ilé ìtò lèmi wípé mo dájú kọ ẹ́ mo ìtumọ̀ rẹ̀ rò ẹni tó lóun dájú kọ wá níbo ní mú rẹ̀ wá iwájú náà ni òní kọ́ pàkọ́ sí wa ṣùgbọ́n máa fún ẹ pé ká kọ iwájú wọn ò sọ kọ ojú nìkan ara wájú wò rani sọ wájú sì nìyí ẹnu ń imú rẹpẹ káyọnu nù ká fi mú lára àwọn kókó tó tóbi tá a gbọ́dọ̀ mọ ṣe ní àlùwàlá àìgbèjìlẹ. bẹ́ẹ̀ni lára wọn àti ẹlòmíràn nù tó máa ṣàlùwàlá ẹlòmíràn ní fi mú ẹlòmíràn ní yọnu nù bẹ́ẹ̀ sì ni ká fi mú káyọnu nù inú dọ́là tó kọ̀ wá sí ní tó lára tí wọ́n pè ní wájú òun náà ni. ẹlẹ́ẹ̀kẹta gọ́sùn ìyẹ́dẹ́yìn ilẹ̀ ìbẹ̀rẹ̀ sọ̀kọ̀ yìí òun náà ní ká fọ apá wa láti ìdáhùn pé ní gbófòrò gbófòrò òun ni awọ tó lékè ọmọ níka wa a wà fọ apá wa láti bẹ̀ títí dé ìwọ́ jẹ̀mọ́ eléyìí ọ̀pọ̀lọpọ̀ jẹ́ máa ń ṣe ní sèkè dáadáa lọ́nà bíi méjì alákọ̀ọ́kọ́ ẹlòmíì ó gbé láti ibi tá a ti sọ̀hún látòrí orí awọ orí awọ èékánná yóò wá gbé kò ní gbé dégbò ọ ẹlòmíì sì nìyí òun ó gbé láti ọrùn ọwọ́ eléyìí ló wọ́pọ̀ jù àwọn agbẹ̀dẹ́gbò ọ ìkíní kejì wọn ò lálùwàlá bá bá sì lálùwàlá àní nù ìmọ̀lólà dín ní ọgbọ́n ògbé ọ̀pọ̀lọpọ̀ àwa tá à ń kínu ọ̀pọ̀lọpọ̀ wa láàmà lùwà láti lọ́kùnrin lóbìnrin a sì kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ là tó béèrè bẹ́ẹ̀ aláwọ̀ <laughs> ní ìmọ̀dé aláwọ̀ ní ìmọ̀dé oníṣẹ́lọ̀ lálẹ́sìn láti nineteen seventy àti láti seventy seven ọ̀gbọ́n àmọ́ sí láti láti àti láti owó a bá mọ̀ sí àmọ́ ni kò jọ kò sí ọdún tá a ti ṣùgbọ́n sìn tí ó wà dẹ́rù bọ́ lọ́hùn ká ṣe kó dáa lọ́nà òrèlè ti lọ́dọ̀ wa bá a bá ṣe kó dáa jẹ mọ́ ò bá àti máa ṣe láti bí ẹgbẹ̀rún ọdún ó pọn mi sínú àpẹẹrẹ ni kọ́nà kọ́ ṣètò wa bẹ́ẹ̀. so a fọ apá wa láti rí ọmọ níkà gbé gbọ́ ẹlẹ́ẹ̀kẹrin karùn-ún mọ́sí òrùn àti kò lé wal udnani min ar-ra'si. òun náà ni ká pa orí wa ká parun orí wa àtẹ̀tí wa méjèèjì eléyìí ni gbogbo ara mọ̀ pé àmọ́ ń parí àmọ́ lómi máa ń ṣe ní téèkì ẹlòmíì yóò kàn fọwọ́ ba omi yóò wá la bí òpó pápá àwọn ẹ̀yà wa àwọn ọkùnrin náà ṣe o yóò fọwọ́ kan mú fìlà dání ìgbà tó sí lórí la pooro báyìí yóò wá la náà ní ẹ̀fà ìyẹn náà àìsàlù alábà gbogbo orí wa lápá láti ibi tí irun ti bẹ̀rẹ̀ ní ọ̀pọ̀n iwájú wa débi ìsàlẹ̀ ìpàkọ́ débi òkè tí wa méjèèjì níta pàlè yẹn bẹ́ẹ̀ sì ni etí lára orí ló wà bẹ́ẹ̀ ni etí méjèèjì lára orí ni ẹ̀rẹ́lẹ̀ kẹfà gọ́sùlù arojìlẹ́yìn ní ilẹ̀ ìkàwé oníkàwá pọ̀ ọ́ ẹsẹ̀ wa títí dé kókó ẹsẹ̀ tá ń pè ní ankles ibi tá ti dàgbò nù àpẹẹsẹ̀ wa gbogbo àwọn níka ẹsẹ̀ àyà bá ti yàtọ̀wọ́ báwọn lọ rí ọ̀rọ̀ ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala nínú suratu al-Ma'ida àyà kẹfà lẹ́bí ìnà àmẹ́nu ọlọ́run lẹ́yìn onígbàgbọ́ òdodo lọ́kùnrin yìí lóbìnrin yìí ìdá kúmtún ilá sọ́lá gbogbo àti ìwàdẹ́ bá fẹ́ kírun ilé òwò ìlú tẹ́ fẹ́ kí àdákì ni àtipọ̀ ní mọ́mù ní ní abẹ́rú ẹ̀yìn òun lẹ́ẹ̀kì ní àbọ̀tán ẹyọ kan ní abẹ́ méjì gbogbo tá a bá fẹ́ sọ̀rọ̀ sọ́lá ètò kéré ní ìlera kàkan ọlọ́ni bàtìlú ọ̀hódé òhákùn ọlọ́ni ẹ̀fọ́ iwájú yín ẹ mọ̀mọ́ ti sí pé ẹ̀fọ́ ojú yín ara ẹ̀fọ́ iwájú yín tèmi dọ́lọ̀ ń sọ ká fọ láàrin ilé lára rẹ̀ ní ká fọnu ká bomi sẹ́nu ká ṣe ní dùgbùdùgbù àlùmọ́bùmọ́bọ̀ ká tù ú dànù ká sì pín mú ká fi atẹ́gùn fa omi sí imú ká sì fi atẹ́gùn já padà àlè sì so fàtúlù ojú hakùn ọlọ́run ní ẹ̀fọ́ iwájú yín wa aydiyakum ila al-marafiq ọlọ́run ní kẹ́ wá fọ apá yín látòrí ọmọ níka títí dé ìgbò ọ́ wọ́n tẹ́sí òbírun ohun ti kún tẹ̀sí pa orí yín ẹ̀mọ́ gbàgbé orí orí èjé orí tí ò bá létí bẹ́ẹ̀ ni lára orí létí wà anábìsọ̀lọ́mọ́ wa ìfọ́nlẹ́m ìnà ìdùnnẹ́rì mi ilé ẹ̀rẹ́ tiwa méjèèjì lára orí wa ni. so òfin tó ní ká pa orí náà ló sọ pé ká pa etí èyí láì ní fọ etí wọn ní àfọ àpá ni sọmánì kì yẹn pa nǹkan òun ni mọ́tò káwẹ́ẹ̀tì omi lọ́wọ́ wa látẹ̀lẹ́wọ́ wa káwá gbé igba orí nǹkan tó sì mọ́tò yẹn lẹ́ẹ̀kan náà mọ́tò ṣùgbọ́n arẹ́rìí pé tó ànájú yóò pa orí lọ yóò pa á bọ̀ bẹ́ẹ̀ láti fa ibi wa náà jásùlù òun ni kí omi ń pọ̀ lọ́wọ́ wa káwá dá sí ní tá a fẹ́ pọ̀ kọ́wọ́ mọ́ wa lọ kó mọ́ bọ̀ kó mọ́ lọ kó mọ́ bọ̀ kó mọ́ lọ kó mọ́ bọ̀ iná pè jásùlù nìyẹn àmọ́ matthew ó kàn lọ bẹ́ẹ̀ wọ́n fi pè ànábi wa ayé sáré ìsàlá tó wọ̀ sẹ́lẹ̀ pè ní alimase alimase ẹgbẹ́ àdúgbò pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run agbára ọlọ́run nìyí tíyàn bá já láàárẹ̀ bánàbí wa isa aleyhi salatu wa sallam bá ti fọ́ pamá yìí yóò sì máa gbádùn ẹ̀mí pọ́ lójú tó bá fọ́ pa lójú yóò sì máa ríran bẹ́ẹ̀ ni òkú tó kú bánàbí isa bá fọ́ pamá yìí yóò sì dìde gbogbo eléyìí bí ìdílé olùyọ̀ǹda ọlọ́wọ́n bá ní kì í ṣe agbára títí ẹ̀ tó tí wọ́n pè ní alimọ̀tẹ́ṣẹ̀ nìyẹn alimọ̀tẹ́ṣẹ̀ ní tó pọ̀ pa ìpọ́n ṣùgbọ́n bẹ láàrin alimọ́tò àti alghoslo ṣe ọlọ́run wá ní wọ́n fẹ́ bí rú òṣèkún ọlọ́run ní ẹ̀pa orí yín àti fi yín wà á rojú ẹkún mú lẹ́yìnká ẹ̀bẹ̀ yìí kẹ́ wá fọ ẹsẹ̀ yín méjèèjì títí dé alitabayi òun náà ní kókó ẹsẹ̀ ẹ̀ fọ́ ẹ̀rí so ẹsẹ̀ á gbé sórí fífọ̀ eh, a kò ṣe áàtù fún ìdàkùn ṣe electoral farsulu wujuhakum wa aydiyakum ila al-marafiqi wa arjulakum àti ṣe áàtù nìyẹn torí ẹ̀dá ti pé n tí ojú bá gbà àrídúlà òun ló gbà ọ̀kan nù tọ a lè fi ṣe áàtù fún wọn tẹ́síwó bí rùú ti kùn bí rùú ti kùn ẹ pa orí yín wà àrídúnìkùn wà àrídúnìkùn yẹ́n pé ẹ̀gbà rùú ti bìkẹ́tì a máa ń pa orí ni tọ tàbá fi pé wà àrídúnìkùn kẹ wá pa ẹsẹ̀ yín náà eléyìí ó mọ ọ lọ nígbà tí a bá wọ tí wọ́n pè ní kókò. Kama máa wọ ìbọ̀sẹ̀ lẹ́yìn pé lọ́dọ̀ àwọn alùsùnà wọ̀lùjẹ̀má méjèèjì la lè tú àyà yìí sí méjèèjì ni tá a bá fi ṣe àtù fún bùsùlù ìmọ̀ túmọ̀ tó sọ nípa àlùwàlá olómi ní ká fọ gbogbo ẹ̀ lódìdí tá a bá fi ṣe àtù fún wọ́n mú sàṣó ìmọ̀ túmọ̀ sí ti àpè ní alimẹ́tìrú alálẹ́kọ̀ọ́ fẹ́yìí làwọn alùsùnà wà jàmáà fi mú nínú àwọn òpó alùsùnà yìí pé ìyá máa pa ìbọ̀tẹ̀ ẹni tí ó ṣàlùwàlá ló di igi ó fọ gbogbo ojú ẹ̀ kó pọ̀ tó fi mẹ́sẹ̀ náà ó fọ ó wá wọ sọ́ọ̀kì rẹ̀ irú ẹni lè bálùwàlá rẹ̀ bá já tó fẹ́ tún mi ṣe kò bùkátà mọ́ kó bọ́ ìbọ̀tẹ̀ rẹ̀ tó bọ̀ kó ṣàlùwàlá rẹ̀ lódìdí tó bá wá ti débi ẹsẹ̀ yóò kàn fomi bá àtẹlẹwọ́ ni yóò wá gbé gbàá òkè òkè ẹsẹ̀ òtítà nínú pé ní wọ́n sàrò àrùjọ ìkùn àwọn lọ́dọ̀ àwọn sí àwọn ọ̀rọ̀ wa tó dọ̀ àwọn bíbíà àwọn aládàádálẹ̀ àwọn ohun lè ṣe àtú ẹ̀ sí mọ́tò àwọn òkè ń fọ ẹsẹ̀ rárá wọ́n ń fọ ẹsẹ̀ wọ́n máa ń ṣe mọ́tò ni lóbi ẹ̀ ṣe dáhùn mi nínú wọn nìyí àwọn tako alimẹ́tò alákòófẹ́ àwọn ní kò sí torí ẹ̀ tá a bá wọ àwọn tí wọ́n fi dà mí wọ́n á fi fi nínú àwọn òṣèlú àhálẹ̀ sínú ìjàmá àlùmọ́tò alálùkòfin àwọn àdìsí tó wá lórí ẹ̀bá nàbí sọ̀rọ̀ lọ́wọ́ àfọlá a máa fa ìbọ̀sẹ̀ rẹ̀ jàmá ó kọjá ti rẹ̀ rẹ̀ ó bà lájà àtàwọn asóró àbújẹ́ pé àwọn sọ́gbà náà tàbí wọ́n lé ní àádọ́rin tó túmọ̀ sí pé tábìlì máa jẹ́ tàwátúrù mùtàwátúrù ó ti ṣe déédéé àdìsí kùránì ti wá náà nù torí kùránì náà wá mùtàwátìrọ̀ tòtòrí ìdílé yìí tó jẹ́ pé méjèèjì náà ló ń bẹ nínú àyà nù tó wà àrídúlà kùn ó ń sọ nípa sínú dáflù wà àrídúlì kùn ló sọ nípa ẹ̀ mọ́tò méjèèjì náà ló wà àmọ́ ńgbà tí gbogbo àkọ́lá àmọ́ ṣe mọ́tò ẹni tó ṣe mọ́tò ẹ̀kọ́ mọ́tò wà lọ́tọ̀ àlùmọ́tò wọn fẹ́yìn báàbù kan ni nínú ẹ̀kọ́ fífi wọn ni a kọ́ وتجباني فالآن الله سبحانه قد أمر في كتابه العزيز بغطي الوجه أفاني تبصقي يون نواتي فيمو إن بلنو iwájú àwọn méjèèjì ó bẹ̀rẹ̀ yàn náà nù bẹ́ẹ̀ jùlọ lọ́wọ́ bá pa wá láti káfọ́ fún mi lórí káfọ́ iwájú káàmọ̀ tuntun ojú iwájú ju ojú lọ nínú tí ń bẹ nínú iwájú ojú ń bẹ lójú nìkan wá ní ìmú bẹ́ẹ̀ ẹnu bẹ́ẹ̀ ìmú bẹ́ẹ̀ ìmú bẹ́ẹ̀ ẹnu náà bẹ́ẹ̀. àwọn ni wà pẹ̀lú sábà tẹ mọ̀dá wà mẹ́tẹ̀ nàbí sallallahu alayhi wa sallam aláàbáàlì ká fi kú lòwòrò ilé ànábì sallallahu alayhi wa sallam ò ṣe àlùwàlá kó pọ iwájú kó mọ̀ yọ kó mọ̀ yọnu àbí kó mọ̀ fi rárá torí pé tó pa aláṣẹ kó ṣe kó pọ̀ ojú imú àti ẹnu gbogbo ẹ̀ náà ń pè ní iwájú. sòtòrí ìdílé wo tó bá sàlù aláṣọ kan kọ òkò wájú láì òkò mú òòyọ́nù nù òòpín mú òòyọ́nù nù mọ̀ pé o ní àlùwàlá eléyìí ọ̀rọ̀ tó nílẹ̀ nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ ọ̀kọ̀dùwọ́n rẹ̀ bẹ̀rẹ̀ amúrò máa fi fọ́ ìṣẹ̀lẹ̀ lọ́wọ́ sọ́nà bóyá anábì sísọ náà ọ̀rọ̀ bíi ìdàtọ̀wọ́tọ̀ àdókòwò onígbà tí gbàtẹ́ bá ṣàlùwàlá fàlìyẹ́ jẹ́ fi à ń fi ìmá á sí nàìjíríà sẹ́ńsẹ́rọ̀ ẹ máa rí pé ẹ jẹ́ pé mi ẹ fi atẹ́gùn pa omi símú tẹ́ bá ṣàlùwàlá á kì í àmọ́ ọkùnrin ṣàlùwàlá lásán ó kàn fọ gbogbo wájú ọláyìí símú òun tàn òun kò ní àlùwàlá nínú ọ̀rọ̀ mi anábìsàn aláhùn àlejò wọ́sálẹ́m oníwàbáyà lè fi èsì ìṣàkọ́ ẹ̀lẹ́ àǹtakó náà fa ìmà tó bá ń ṣàlùwàlá máa bu omi tó pọ̀ tó fi yọ nínú tó fi símú àmọ́ o tó bá jẹ́ aláwẹ̀ tó ń gbáwẹ̀ tọ̀ mọ́ fi omi tó pọ̀ fi yọ nínú mọ́ sì fi omi tó pọ̀ mọ́ fi símú. sọ̀rọ̀ lẹ́yìn nínú ẹ̀kọ́ òun náà ní eléyìí. ẹlẹ́ẹ̀keje nínú rẹ̀ òun náà ní tẹ̀kílẹ́lù lẹ́yà bàtà bá ń ṣàlùwàlá a máa ń ya ìjàgbọ́n wa ẹ́ àyà tó ẹ́ pé ìjàgbọ́n tí ìjàgbọ́n tí irungbọ̀n tó kéré ni àní olè ya eléyìí omi ò dé bẹ́ẹ̀ àbẹ́yẹ tó bá pọ̀ àyà omi lè ba lè wọ bẹ́ẹ̀ anabi sallallahu alayhi wa sallam kẹ́nà ìdá tọwọ́tọ̀ ha àkànà kúfán àwọn kúfán nìmá ní sára bá ṣàlùwàlá ní máa mú ẹ̀kún wọ́ fàdíkàlà hó tààtà hólkìhì فخلل به لحيته وقال هكذا أمرني ربي عز وجل يؤب القوى يؤب جمع الله أواجع ولا تفهم لك ان تمشي لي لينا تقليل وقد يدي والليل فهو عاني ومنك هو اتيتي عنه النبي صلى الله عليه وسلم قل أصبغ الوضوء وخلل بين الأصابع وبالغ في الاستنشاق إلا تكون صائما arábìnrin ẹ̀ka àlùwàlá dáadáa àlùwàlá ìyẹn máa ṣe dáadáa àyè máa kánjú ìkánjú ṣe àlùwàlá nígbà míì a máa bànújẹ́ báluwà náà bá ti lálàáfíà inú èèyàn yóò wọ yóò wọ gbó lọ ẹlòmíì ọmọ tó gbogbo lè ba lè bàjẹ́ mọ́ a máa ṣàlùwà fún pàpàpọ̀ pàpàpọ̀ pópópá jẹ̀mọ́ ìdajì ẹsẹ̀ ni ó fọ̀ ìdajì orí ni ó pa ìdajì ojú náà ni ó náà ni ó fọ̀ àwa ṣe gbẹ bálá bálá bálá gbélé yìí kò kò bójú rárá bó ṣe wulẹ̀ kó mọ̀ àmọ́ farabalẹ̀ ṣe àlùwàlá ni àìkánjú ṣàlùwàlá tó ń pàfẹ́ bàjẹ́ mọ́ jẹ̀mọ́ ò lọ́ọ̀dẹ kankan farabalẹ̀ kó ṣàlùwàlá rẹ̀ tí o bá ṣe tán tọ̀ àrẹ́bí sọ fún ọ sọlọ́mọ sọlọ́m ó ní má kánjú bàjẹ́ mọ́ èyí tó bá ti bá kí èyí tó bá bọ́ fún ọ kó dáa padà kò lè jù bá ń lọ àmọ́ ká lè ba lè bá kókókókókókókókókókó ó lẹ̀ lè ní òjẹ ẹ̀lẹ́ ní òfẹsẹ̀ kan nínú méjì yóò wá rú kú tó náà gbé ah mo fẹ́ sọ̀rọ̀ tó mi fẹ́ sọ sí jẹ́ iná lága fún ọ̀rọ̀ yìí iná lága fún ọ̀rọ̀ yìí bò ó ara <laughs> kò rí kò mú báwọn bó ṣe wọlé fún mọ́ so òṣèlú muhammad sallallahu alaihi wa sallam asbiqi al-wudu'a ẹ̀rí pé ẹ̀ka lù aláyín dáadáa wà á lè bẹ́ẹ̀ náà àtàbí ẹ̀yà ọmọ níka ọwọ́ mọ́tẹ̀fẹ̀ ẹ̀yà afọ́ wà bá lè fi ṣáà ọ ẹ̀ sì jẹ́ kí omi tẹ́ lò fún ìgbómisẹ́nu kó pọ̀ ilẹ̀ àṣàkóná fa ìmọ̀ àtúntẹ̀ bá jẹ́ ẹni tí ó ń gba àwẹ̀ lókù torí ẹ̀dá sí pé kò sá burú mẹ́ tá a bá ń gba àwẹ̀ lọ́wọ́ ìmọ̀ àwọn àdá máa fòmisẹ́nu àfòmisẹ́nu kò ní pọ̀ ní bẹ́ẹ̀ ni àfòmisẹ́nu kò ní pọ̀ ní bí wàá pọ̀ náà wọn ni a máa mọ̀ọ́mọ̀ la ọ̀nà òkú kalẹ̀ kó lè ba lè máa wọlé hmm. ṣùgbọ́n tó bá ti pọ̀ àti lè ṣọ́ra ń bẹ̀ yóò le a máa ta kéré torí ẹ̀ta bá ń gbà rẹ̀ lọ́wọ́ náà ọ̀rọ̀ yẹn ní náfìlà ni àìjẹ́ kó omi táfi jọrọ ìlú púpọ̀ níwọ̀nba náà ni. ìyẹn òsì dá mọ́tà àlùwàlá apàdà débẹ̀ nínú àwọn súnà àlùwàlá òun náà ní tánu pákó kò sígbà tí ò lè rún pákó ó ń gbà àwẹ̀ ní ó gbà àwẹ̀ ní ìrọ̀lẹ́ àwẹ̀ ní wọn ẹ̀ tí ì ní tó bá ti fẹ́ ṣàlùwàlá nínú súnà rẹ̀ òun náà ni kó run pákó insha Allah a ti máa tẹ̀síwájú lórí àsìkò abẹ́rọ̀bà Allah subhanahu wa ta'ala kó ṣàlékún àgbọ́yé fún oníkàlùkù wa wa sallallahu ala sayyidina muhammadin wa ala alihi wa sahbihi wa man nam àwọn tí a bá